سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وجنة عرضها السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم هي فيه àdá ọgbẹ́ fún ọlọ́run ọba àti àfọláàtì fún anábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tí àdá ọgbẹ́ fún ọ̀nà àlọ́ba tó tó sẹ́nìkọ̀ kan wá di àkókò yìí rọmọdọ́ọ̀nì àbẹ̀rẹ̀ rẹ̀ àbẹ̀rẹ̀ rẹ̀ àti bẹ̀rẹ̀ rẹ̀ tọ́ a ń gba rọmọdọ́ọ̀nì lọ enítere èjìtere pẹ̀lú ọgbọ̀nà láti òní rọmọdọ́ọ̀nì ó mẹ́ta ìtumọ̀ rẹ̀ ní kí a ti gba 1 over 10 nínú rọmọdọ́ọ̀nì abẹ́lọ́ subhanahu wa ta'ala ọmọdọ́nù yìí tọ́ ọlọ́mọdé jẹ́ ìtagbàgbẹ̀ yìí wọ̀ àwọn ṣe olórí tí ẹ̀mọ́ ti nọ̀rọ̀ mọ́bọ́ọ̀nù tọ́nà ó fi tẹ́wọ́ gbáyẹ̀ tó fi gbáyẹ̀ lẹ́rú kọ́lọ́wọ́ fẹ́ nìkọ̀ọ̀kan wá ṣe kó bá aṣọ wọn dé ní rọrùn pẹ̀lú àlàáfíà sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wà àbẹ́nà subhanahu wa ta'ala alámọ́jẹ̀ owó ló ní nǹkan sí ẹ̀rí iṣẹ́ ọlọ́run tán lọ jẹ́ níbi tán lọ wọ́n wò pé iṣẹ́ ọlọ́run ti lé náà kò yẹ kó dó ànáfi ní kí ìkanu àwa ọmọ kí ara wa sọ sí àfúnra wa ìtàn ti kọ́ wa karùn-ún àwa létí àwọn afáàlá ńlá wà níkàlẹ̀ abẹ́lẹ̀ subhanahu wa ta'ala ọlọ́jọ́ ń sáàmà nífẹ́ ní kọ̀ọ̀kan wa àti ìbá ti torí ṣe ọlọ́wọ́ ọba ọmọ ní àná báyìí kọ́wù ìlàwùdá ìlàhì ìgbà tí ó bá ti nìkan làfá kankan ni wà á dá bí náà ibọ́ á ń tí wà fi àdàmìlì مايت يوم جائز وفي عدم المايت يوم مجائز أبا وانا سمي ولي الأسماء ثاني وهذا كتابي نائب زيارتي ẹ̀rí tọ̀ mùtímútí àdáni o torí pé orí àgàtán ní káà fún àwájú kò sí kò tó jókòó mẹ́ ṣùgbọ́n wà fi àdàmìlì máa yí tàyàmù òjà ìdúgbà tí ó sómi àti tayammum èyìn ló fà tí agbà lórí àgbà abẹ́lọ́ subhanahu wa ta'ala tọ́nà bá sọ àwọn sheikh wa ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́run tí ó bá sọ ayata àkàtíwájú ó sọ̀rọ̀ ń palẹ̀ ayé ìṣẹ́mí ọmọ ní palẹ̀ ayé gbogbo tí ayé kó sínú zina wàtàfàkùrù bainakum wàtàkàsùrù fil amwal àwọn sheikh Allah subhanahu wa ta'ala ó ti mọ́mọ́ èdè ènìyàn pé ìsẹ̀mí wá ń lé ayé ìsẹ̀mí yòdó yí dín ní afẹ́dẹ̀ yìí afẹ́dẹ̀ yìí in tó dùn in tí ó mọ̀ dùn mọ́ wá ń nú lámọ́ fẹ́ àìnífẹ́ ìtí ó rí bákan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò ti yà fọ́nú fọ́ra yóò ti gbàgbé sẹ́rí lọ síbì kan ilẹ̀ náà ní kí ni ọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa wá tọwájí wá ní ila magfiratin Allah subhanahu wa ta'ala isi wá lójú kòkòrò ipò alákèèsì ọ̀rọ̀ ọba ní sáàbìkú ila maghfiratin min rabbikum àjálẹ́ ti ṣe fún òfin lò tí ìgbìmọ̀ kú yá ìgbà ọlọ́ọ̀bá ní sáàbìkú ila maghfiratin ọlọ́ọ̀bá ń pè gbogbo wa ọlọ́ọ̀bá ní ẹgbàwájú ẹ̀tàrà sàsà

àwọn pé mọ́sílárù ló jẹ́ fún gọ́fàrọ̀ gọ́fàrọ̀ sí ní ọ̀nà bí tọ́lọ́wọ́ bá ti lò náà kúrà náà ààyè tó pọ̀ ní kódà ìwákàáyé ní èyí yóò fẹ́ ju 200 lọ Allah wa nke ó wá ń pẹ nìkọ̀ọ̀kan wọ́n pé ká yẹra ila bá ní

tí a bá tẹ́ lọ́wọ́ bá nìkan nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ wọ́n forí jìn lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó wọ́n bá sọmọ ẹgbẹ́ ènìyàn tó yẹn nìkan jẹ́ tó gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ó lọ wá forí jìn ẹ̀ntọ̀ tí ò bá forí jìn bá subhanahu wa ta'ala wọ́n forí jìn ọlọ́ọ̀bá wá ní àti ìwọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ́ẹ̀tí jẹ tẹ́ẹ̀ṣe níkà tẹ́ẹ̀jàmbá rẹ̀ tẹ́ẹ̀ṣẹ́ àti tèmi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sabiqu ila maghfiratin min rabbikum ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní ẹwà foríjì wà sọ́dọ̀ olè ọlọ́run bá subhanahu wa ta'ala ní káwà kìí sọ̀rọ̀ pé kàkà máa ṣe àtàkùn látàkùn lásán láàrọ̀ máa fi rọ̀ yìí jẹ tara ìyẹn ó ronú pìwàdà lọ́sọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ẹjọ́ sì ronú pìwàdà nǹkan aláàkọ́ náà ni anadam anadam ala ma fa'al in tí yẹn sí ìwọ̀n tí ó dáhùn ìyẹn gbọ́dọ̀ kábà kì á tí mo sì yóò dá o bí ìyẹn jalè ní ìyẹn parọ́ ní ìyẹn wùwà kan tí ó dá ní kéèyàn tó lé náà fẹ́ tọrọ àforíjẹ náà yóò kọ́ àfẹ́mù pé n tí mo ṣe yí o yóò kọ́ àfẹ́ pé mo ṣe nǹkan báyìí tí ó dá nígbà tó wá fẹ́ gbọ́ ìkékeré ní tí mo ṣe yóò àmọ́kì ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ní lẹ́yìn wá rí anádàmù yóò àkàmọ̀ kí á wọ́n lọ kí mo wá ṣe irú nǹkan báyìí sí irú yẹn bọ́ gbọ́dọ̀ wà ní mọ́sùlù ẹgbẹ́ lọ́dọ̀ àwọn adájọ́ ayé gan tẹ́ máa ń dájọ́ lọ́wọ́ nǹkan tó báyìí wọ́n mọ ojú èèyàn wọ́n ní ẹni ẹ̀kọ́ wà ní mọ́sùlù

ọlọ́run bá sọ̀rọ̀ wọ́n tàá lásìmì tí a bá ronú kí ọ̀dà lọ́sọ̀dọ̀ rẹ̀ ọlọ́run bó bá túbá yìí lọ́wọ́n bá ní sáàbì kú ilẹ̀ àmà bírọ̀ ẹ̀rọ ní kúwàdà sọ́dọ̀ èmi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tẹ́ bá ti ronú kúwàdà wá sọ́dọ̀ èmi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní wa jannatin arduha ka'ardi ọlọ́run bá subhanahu wa ta'ala ní lẹ́yìn tẹ́ ronú pí wà sọ́dọ̀ ìmẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala tí ìmẹ́ ọlọ́run bá ti forí jìn tí mo sàmójúkò fún kí ló kù dáàrí ilẹ̀ ìtòrí rẹ̀ náà ní pé ẹ̀tún wá àjẹ́nà wà sọ́dọ̀ ìmẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala tẹ́bà dé ronú pí aljọ́nà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àìmáyé ayé ọlọ́wọ́ bá ti ròyìn rẹ̀ fún wa nínú al-Qur'an al-Karim jọ́dún na orísìírísì oúnjẹ wọn ọlọ́wọ́ bá ní tàjírí ní sáàdì àníhà àwọn aljọ́nà tán sọ yóò akéré mọ̀dé yóò mọ̀ sàfọ́jọ́ lábẹ́rẹ̀ omi wàrà ní omi ọtí ṣe ń wà tá a fẹ́ rí láti mọ rí lójú ẹsẹ̀ náà ni ṣé ètò tí wàá fọkàn yẹn balẹ̀ tó sọ ibi náà bá dínà àlùjánnà yìí èyàn oníṣẹ́ kí ni èyàn ní kúmọ́ láíláí àbí ètò tí wàá pàtàkì jẹ́ kí Ọlọ́run bá subhanahu wa ta'ala yóò fi ráàrin àwọn àjọ náà eléyìí lára àwọn orí tó kọ̀ lórí àlùjánnà ni Ọlọ́run bá ní ẹ̀wà rí Allah subhanahu wa ta'ala ó ní ẹ̀rí àjẹ́lẹ̀ ìmẹ́lọ̀ ọba subhanahu wa ta'ala ka'ardi samawati wal ard ibú rẹ̀ bẹ̀rẹ̀tẹ̀ ibú rẹ̀ bó ṣe fẹ̀ sí ọlọ́mọba ni ó dàgẹ́ bí sánmà àtìlẹ̀ sánmà àtìlẹ̀ sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì sọ́wọ́ méjèèje àtìlẹ̀ méjèèje tọ́bá pápọ̀ bí ó ṣe fẹ̀ tó ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní bẹ́ẹ̀ ni ìbú aljanna sí pẹ̀lú ọlọ́wọ́ba subhanahu wa ta'ala níbò míì ó sọ pé samawat wal ard ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìwọ́n sọ fún ayé pé wa jannatin arduha ka ardis samaa'i wal ardi ọlọ́ọ̀bá ní ẹ̀rí àjánà èmí ọlọ́ọ̀bá ibú rẹ̀ bó ti pẹ̀tó ka ardis samaa'i wal ardi ọlọ́ọ̀bá ní ó ìtumọ̀ rẹ̀ ní wípé gbogbo bí sọmọ ti tó yìí gbogbo bílẹ̀ ti tó yìí brẹ́ẹ̀sì aljanna ó jùlọ ìtumọ̀ rẹ̀ ní kéèká ní ogbó ọmọ ìdá dámọ̀ ló ti dáadáa ni ẹ́rìkẹ́ gbogbo ọ̀dá tí ń bẹ lórí ayé àti sọmọ ìtumọ̀ rẹ̀ ní kí bàbá wọn aljanna aljanna

àwọn àbúrò ẹ̀dá kankan wò mọ́ bí àlùjànnà ṣe gùn fún bó ṣe fẹ̀ tó yẹn búrẹ́kì yẹn lọ lásán lọ́wọ́ bá subhanahu wa ta'ala fún wa. wàjà nàkín arduwa ka ardi sama ìwàl ardu ọlọ́wọ́n bá ní aljanna tí mò ń fẹ́ kí kálùkì yóò wá lẹ́yìn tẹ́ bá wá forí ní wá sọ́tọ̀ èmi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tẹ́ tó ń ràn kàn kí mi ọlọ́wọ́n bá mú ìwà aljanna ọlọ́wọ́n bá ní ẹ̀rọ aljanna náà ó fẹ́ ìfẹ́ rẹ̀ àwápa ogbó gbogbo ìpapọ̀ ó dé dé ìtìsí àjẹ́nà yìí ká ní o kéèsè pé ọlọ́run ọ̀sọ̀rọ̀ àánú wọ́n dára sọ pé exactly but káàrí ìsàmà àwọn àti ọ̀lá ẹ̀rí pé káàfù ọ̀rọ̀ tẹ̀síbẹ̀ yìí ọlọ́run ti tàbí pé ó rí bí ìbáyìí ìtumọ̀ rẹ̀ ní wípé kìí ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí Allah subhanahu wa ta'ala wá ní ẹ̀wà rí aljanna tí mò ń sọ yìí Allah bá ní u'iddat lillazina amanu billahi wa rusulihi Allah kìí sọfẹ́ o àlìjánà kìí sọ̀fẹ́ ẹni tí ó wọ̀ náà yóò ṣe wàhálà àlìjánà kìí sọ̀fẹ́ àlìjánà kìí sọ̀fẹ́ ọlọ́wọ́ bá ní àlìjánà táà ń sọ yìí a ti pálẹ́sẹ̀ a ti sàdẹ́hùn rẹ̀ lílàbínà àmànú billahi wa rusulihi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni àwọn tí a kùn pẹ̀lú ọlọ́wọ́ bá Allah wàrúsùlì ó sì ní ìmáni pẹ̀lú kí o pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run bá subhanahu a ta'ala ọlọ́run bá subhanahu wa ta'ala na pẹ̀lú ta'ala ni o àwọn òjíṣẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo àwọn àríkánù ní gbogbo ẹ̀ náà yóò kù torí pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala gbogbo àwọn àríkáàrù tó kù yẹ tí a bá ní ìmáni pẹ̀lú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ìmáni àwọn àyókù kò lè sàǹfàní lè bá sí ìmáni pẹ̀lú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ẹjọ́ sì ní ìmáni pẹ̀lú Ọlọ́hun wà gbogbo kíkìbì ṣe gbé èyàn ẹ̀fẹ́ ìfẹ́ ìmáni wà láàrin bẹ́ẹ̀ ni yóò ní ìmáni pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo àwọn tọ́lọ́wọ́ bá subhanahu rán ayé gbogbo àwọn pátá lè yóò ní ìmáni pẹ̀lú wọn ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì àwa ò bá kàn láyé mọ́ àwọn ọkà àwọn

ṣùgbọ́n tọba fẹ́ sọla ìmáni wa yóò máa jẹ́ kí ni yóò máa jẹ́ ìmáni pẹ̀lú tí Ànábì sallallahu wa tó ti gbogbo ohun táwọn ànábì tó wà lẹ́yìn àtàwọn òjíṣẹ́ tó ti kó wá ètò gbogbo ẹ̀sìnú ọlọ́wọ́ bá ní wà ọlọ́wọ́ bá ní ni amanu billahi wa ọlọ́wọ́ bá ní àwọn tí ó bá pẹ̀lú ọlọ́wọ́ bá tó sì pẹ̀lú ọlọ́wọ́ bá ẹ̀sì ẹ̀tọ́ bá nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run tó nígbàgbọ́ pẹ̀lú ànábì irú ẹni bẹ́ẹ̀ ó fàyà ọlọ́run bá níbi ìlọ́fin ni wọ́n rẹ̀ dat ilé límọ̀ tàkí ọlọ́run bá ní nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run bá tó sì nígbàgbọ́ pẹ̀lú ìnígbàwọ́ pẹ̀lú ọlọ́run ọba ìnígbàwọ́ pẹ̀lú ànábì àti ìmáàni gbogbo àwọn ìmáàni yòókù èyí ni yóò sọ èèyàn di mùmìnì ẹtọ́lọ́n bá ti wá ṣàánú tí ìmáàni bá ti wà lára rẹ̀ pẹ̀lú ògbọ ọlọ́run àjẹ́nà ti dẹ̀tọ́ fún ọlọ́run subhanahu wa Allah subhanahu wa ta'ala ó ní ẹ̀rẹ́ ìdáǹsọ́ yìí gbogbo ìdáǹsọ́ yìí àjẹ́nà ọlọ́wọ́ba subhanahu wa ta'ala fadlullah ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tí man yasha ẹ̀tọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala tó bá wù tó bá wù orí ìjọ àwọ́ dáadáa ọlọ́wọ́ba subhanahu wa ta'ala máa ṣe fún ọlọ́wọ́ba subhanahu wa ta'ala òun ní kálukú bá ṣe láyé bẹ́ẹ̀dẹ̀ lọ́kọ́ fi ọ̀rọ̀ jà á máa bẹ̀rù pétọ̀ ọlọ́run wọ́n mọ̀ dàlú àláyà ọlọ́run mọ̀tẹ́wọ́ gbà ní ẹnì kan ò lè dúró lórí pétọ̀ a gbogbo ẹ̀kì amọ̀lẹ́gbẹ̀ láńsí kọ́kànlẹ̀ wá balẹ̀ tí aljanna ti ṣúwọ́ torí pé kí ni o àjọ́lọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala illa man rahima rabbi ẹ̀tọ́lọ̀ bá bá fẹ́ ní ó fún ẹ̀tọ́lọ́wọ́ wà a fún yóò ṣiṣẹ́ àlìjẹ́nà ìdí àlìjẹ́nà kò ní máa ṣiṣẹ́ rẹ̀ kó fi kárí mi wọ́ kò ní máa ṣiṣẹ́ rẹ̀ kó máa dọ́gbọ́n kó máa ṣe àgàbàǹgébì tó bá wà pẹ̀láwọn èèyàn ṣe dáadáa ó أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء الله سبحانه وتعالى أن يري لي يوري كيسوري لسو كيسوري أفيو كيسوري كيمو كسمو كجيمو سياجو يؤتيه من يشاء الله سبحانه وتعالى ó lè tó bá wò wọn lọ́wọ́ bá ló máa ṣe fún abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó kàwà náà fún ẹnu bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ló lè fìyẹ sí kò ń gẹ́ tí ìbá sánú ọlọ́wọ́ sọ lọ́wọ́ ẹ̀rẹ́ lómi tí ó ti máa ṣe dáadáa bọ̀ ní tí ó ti máa ṣe dáadáa bọ̀ ní tí ó kù dẹ̀ ma báyìí ilà ọ̀fẹ́rọ̀ tí wáyé kù dẹ̀ láàrin kọ́lẹ̀ tó ti náà kádàrà rẹ̀ ìbàgbà wájú fọ̀yà àmàlù bí àmàlù ahàlì náà irú ẹni bẹ́ẹ̀ yóò máa ṣiṣẹ́ kí ni yóò máa ṣiṣẹ́ ọmọ aná kọ́lọ̀ mọ́sẹ̀ nìkọ̀kọ́ wá lọ́mọ aná ẹ̀rọ nítorí ọlọ́wọ́ bá àbíkẹ́ gálùkù máa bẹ lọ gbogbo sẹ́tẹ́ gálùkù ń ṣe fún ọjọ́ lójú ah, láàrin gbàjúrò ọ̀dọ́ bẹ́ẹ̀ òtìkájú sí mẹ́fà òtìkájú sí mẹ́wàá kìnnìkan kòkan ọlọ́wọ́ bá wa ta'ala àfikún máa kíkíní o kírí yá àmọ́ ọdún sẹ́ rẹ̀ àà kìní kan tàràwí kìní kan báyìí báyìí ni àwẹ̀ báyìí kìní ni kò kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní zálíkà fadlullahi yóò tí man yasha subhanahu wa ta'ala ó ní ẹ̀rẹ́ ẹ̀dí ọlẹ́ẹ̀mí ọlọ́run subhanahu wa ta'ala ni yóò tí ìmọ̀ ìyàṣà ìtọ́bàwùnmọ́ fún kò jẹ́ dábídá kò jẹ́ dábídá bá ń lọ́bá fún ẹ̀ tí ó wà ní ọlọ́run ti fún lágbára tó fún mi ah, ó tún fẹ́ fún bọ́lá ọba sùfàánà wọ́ta yóò tí mọ̀ yẹ̀ṣà ẹ̀tọ́ bá wọ́lá ọba ní ma ń ṣe fún wá lọ́rùlọ́ fọ́bílẹ̀ ní àwọn ọlọ́ọba sùfàánà wọ́tàálá ó ní èmi ọlọ́ọba sùfàánà wọ́tàálá ọba ọlọ́lá ni mí ọba ọlọ́lá ni mí ọlọ́ọba pọ̀ ẹ̀kẹ́ta ìdí ọba bá ń sọ̀rọ̀ wọ́n ní kíníkẹ́ ilẹ̀ lọ́lọ́ ìbí ọlọ́ọlọ́ ṣùgbọ́n ilẹ̀ gan kéré ní ìtàfimọ̀ ṣe tẹ̀ṣìbí pẹ̀lú ọlọ́ọ̀lọ́ tí a bá ní ilẹ̀ lọ bí ọlọ́ọ̀lọ́ sọ́nà kẹ́ ilẹ̀ kò lè tó ogbó ẹ̀dẹ́ àbọ́lẹ̀ tó ogbó ẹ̀dẹ́ ni kò lè tó ogbó ẹ̀dẹ́ bí a acres of land hectares of land ní àá ah, ó lọ bí ọlọ́ọ̀lọ́ ọlọ́ọ̀lọ́wọ̀n ọba kì infinity ni tí ìkàrí bá tún wà lẹ́yìn infinity ìlọ́lọ́wọ̀n ọba ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lọ́lọ́lá láyé ń bí oríṣiríṣi àwọn ọmọ àwọn ìyàwó ọlọ́lá wa àwọn oníkìníkan wa wò ní nǹkankan ní ọlá ọlọ́run subhanahu wa ta'ala tí a bá rẹ̀ nìkan tí ń pè rẹ̀ lọ́lọ́lá ó tí rẹ̀ lómi ni ó ti ẹ̀yọ́ bó ní kí àwọn àìdókòwàbẹ̀ nìkan ni ó máa ní kí ni ó ah, kí ó kò bá bá àṣọ ọlọ́run bá ní wallahu dhul fadlil azim ọlọ́run ọba tá ń sọ yìí ọlọ́run ọba ọlọ́lá ni ọba ọlọ́lá ni ọba alágbára lọ́lọ́run bá subhanahu wa ta'ala tẹ́kẹ́ ẹni tó bá fẹ́ fún lọ́lá rẹ̀ ẹni tó bá fẹ́ fún níyì rẹ̀ ẹ̀hán ọlọ́run bá subhanahu wa ta'ala máa fún ọlọ́run bá subhanahu wa ta'ala ìsìwájú òkò pé kásìkílẹ̀ káwà foríjì wá sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tàbátí wá foríjì ọlọ́run bá subhanahu wa ta'ala wa ọlọ́wọ́ bá ní wasari'u ila magfiratin min rabbikum wa jannatin وجنة عرضها السماوات والأرض عدت للمتقين الذين عرضها السماوات والأرض ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala olùsáàrìkú àti sáàrìkú àti sáàbìkú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìtí ń se ọlójú kòkòrò ẹ̀ náà bí ń kálùkù wa ká sáré kíákíá ká tètè múra káròlú píwàdà kátúbá káwáṣe dáadáa káwáṣe sí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ṣe fẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní àforíjì ẹwà wákọ́bẹ̀ èmi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó fi jẹ́ kí mọ́sùfírọ̀ yẹ àwọn àfáà al-islam al-islam kí gbogbo yín o ẹ wá ṣe islam ẹ wá juwọ́ jù sẹ́ẹ̀lẹ̀ fọ́nà ọba subhanahu wa nǹkan alìsìláàmù náà ni alìsìláàmù lillah wal-inqiyadu lahu bit-ta'a wal-bara'atu mina shirki wa ahli ẹgbàlùkù waka wá jùgbájú tẹ́ẹ̀lẹ̀ káwà pé ọlọ́run ma subhanahu wa ta'ala òun ló dáwà ẹwà àwọn ọmọdé ń gálùkù wá bí i bá pàṣẹ

ó ti dásán ó ti wọ́sán ó la sàlátù lọ́mà ní ọmọ ẹsẹ̀ kí ní kan sí gidi kan jù kan ibẹ̀ ni ó bà lọ ètò jọ́rọ̀ ayẹ̀ tó yóò mójútó kò ní mójútó Allah subhanahu wa ta'ala ní sari'u ila maghfiratin min rabbikum oríṣiríṣi ọ̀nà làwọn àbá àgbàtú àwọn tó tún ní jihad wa àwọn tó tún ní al-a'malu as-salihah wa kódà àwọn tó tún ní kí ni tó tún ní takbiratul ihram wa kí aláwọ̀ akíwárá alákọ̀ọ́kọ́ ẹ̀rá nítorí ọlọ́wà lábára bẹ̀rún tọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá lọ̀rọ̀ ẹmọ́ báwí èèyàn mélòó ló bá tẹ̀gbérọ́ ti lè rán gbàdàfẹ́ kí átùnrin gbàdàfẹ́ kí rọ̀ gbàdàfẹ́ kí súnmi tọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tájẹ́ lórí ọ̀tọ́kẹ́ láàrin 40 years àwọn òkírùn káà máa wo ìpàkọ́ ẹlòmí ìyàtọ̀ sí ìpàkọ́ ìmáà wọ́n kàkẹ́ pé 40 years ago náà bá kà sẹ́yìn kí èèyàn kírun níwà máa wo ìpàkọ́ ẹnìkan ìyàtọ̀ sí ìpàkọ́ ìmáà kò ṣẹlẹ̀ ìtumọ̀ rẹ̀ ní kí sáà fúwájú àwọn máa wà sáfùwájú lẹ́yìn mọ́mù báyìí náà wà 40 years ago ẹjẹ́ kálùkù àná owó sáàlé ṣe lọ́sẹ̀ kan láàrín kálùkù láàrín ọ̀sẹ̀ kan takbiratul ihram gbogbo orun márùn-ún ẹni ní ìjẹ sí ìyá ń pẹ̀lú báyìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ń pè wá lákèésì ó sì wá lójú kòrò pé kí ń kálùkù wá kásáré wá sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala káwá sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala káàrò onúkúrùwàdà ká túbá ká ṣiṣẹ́ dáadáa ká máa ṣe ń wa ta'ala fẹ́ torí pé tàbá ti ń sèyí ọlọ́ọ̀bá ní wa jannatin arduha as wal ardi ọlọ́wọ́ bá ní ẹ̀dí àìdínlẹ́lẹ̀ ìmì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìbú rẹ̀ ìsẹ́mọ̀ méjèèjì àti ilẹ̀ méjèèjì bọ́lọ̀ sí sọ nínú suratul hadid bẹ́ẹ̀ ló sọ ní suratul alẹ́mọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní ẹ̀rí bá jìdánlẹ̀ ìmì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti fẹ̀ ní ọlọ́wọ́ sọ́kẹ́ bí yára tọ́lọ̀ bá ní wọ́n ń dá nílẹ̀zínà àmánú billahi wa rusulihi ẹni tó bá nígbàgbọ́ tó ní ìmánì pẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala àtàwọn òdíṣẹ́ rẹ̀ ẹni tí ó pàyẹ Ọlọ́run bá yóò ní ìmánì bó ní tí ó bá sí ìmánì lára rẹ̀ bó ní pàyẹ Ọlọ́run bá sí wá Ọlọ́run bá ní àwọn tó bá pàyẹ wa ta'ala ó wà rọrùn yí àwọn tó yẹ kí al-muttaqun Ọlọ́run bá rọrùn ọlọ́wọ́ bá ní alàzínà yóò fi kúrúnà fi sàrọ ìwà dọ̀rọ̀ yíwá ìkàfì ní lọ́lọ́kọ́ ìrọ̀ wà láàfí na àmìnà alàzínà yóò fi kúrúnà fi sàrọ ìwà dọ̀rọ̀ المحسنين